أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adáàpẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ kí a ti gẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ètò àdáàbò dúnìyà wa díìnì eléyìí tí ó kún fún ẹ̀kọ́ oníyebíye eléyìí tí àwọn olùmọ̀ wa Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ ní Ògbómọ̀ṣọ́ ń bíbáyìí wọ́n tún ti wà ní orí ètò lẹ́ni láti bá a tẹ̀síwájú bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh a ti ṣe àlàyé púpọ̀ nínú àwọn àǹfààní tí ń bẹ fún kátúbá nítorí kó lè bàa jẹ́ ìsẹ́nilójú kòkòrò bẹ́ẹ̀ ni ọba fẹ́ túbá kó túbá kọjọ́ tó lọ ọmọ lọ́wọ́ nínú àwọn àǹfààní tá a tún fẹ́ mẹ́nu bàkà tó tẹ̀síwájú lónìí eléyìí ti ń bẹ fún túbá òun náà ni pé téèyàn bá túbá ìtúbá máa ṣe sábàbí kárẹ́sì kí èèyàn kọ́ pọ̀ kó lékún sí i kọ́lọ́run túbọ̀ gbà láàyè nítorí pé téèyàn bá ń sẹlọ́n sísẹlọ́n a máa dínà rẹ́sìkì máyà a máa jẹ́ kí ọ̀nà àti ríṣe kọ́ má làgàra níwájú èèyàn àdáwọ́lé olúwa rẹ̀ kò ní máa yọrí sí rere àmọ́ téèyàn bá fi lè túbà lọ sọ́dọ̀ ọlọ́run téèyàn pẹ̀sẹ̀ tì téèyàn jìnnà sáìdá téèyàn jìnnà sáburú ṣe ọlọ́run àmọ́ sínú àrùsìkì fún yàn ó sì gbájú pọ́ ní kálukú wà gbogbo làkàkà ọ̀pọ̀lọpọ̀ òun náà ni bá a ṣe rí ṣe bá a ṣe ní tẹ̀síwájú tá a máa rí ná tá a máa rí lò tá a ní táwọ́ ná ọ̀kan nínú ọ̀nà téèyàn lè gbà ní láti jẹ́ kárísìkì ọ̀pọ̀ lọ́dọ̀ èèyàn òun náà ni kò túba yéésì pé kọ́ máa wówó bọ́nà ẹ̀sẹ̀ kọ́ máa wówó bọ́nà takùtọ̀ lọ́n bí ẹni tó fẹ́ sóògùn owó àbẹ́ni tó fẹ́ fìyàn sẹ́só àbẹ́ni tó fẹ́ gbé lùkúdìmì gbogbo orí eléyìí orí ibú ni wọ́n fi ṣe èló lọ fẹ́ nígbọ̀nà ògùn owó èló lọ fẹ́ nígbọ̀nà lùkúdì èló lọ fẹ́ nígbọ̀nà pọ̀ fìyàn sóògùn owó owó òfò tó ní tó tún padà sórí ibú lẹ́yìn rẹ̀ àmọ́ wa alálùbáríkà owó tí pọ̀ tọ́lọ̀ ń gbà láyè lọ́dọ̀ èèyàn téèyàn ó jẹni tó ṣe pé kò ní táwọ́ ná láéláé ọ̀kan nu sábàbí tí máa járe òun náà ní ká túbà lọ sọ́dọ̀ ọ lọ òyìn mú nígbà tí kòkòrò bá ń jẹ̀yàn nímú tẹ́lẹ̀ náà kí ni ọ̀bá tún ṣe yínyín náà ni wọ́n rẹ ṣùgbọ́n òfin ọlọ́run ni làwọn afi ń bọ́ sọ̀rọ̀ ẹni bá ń fẹ́ kọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ́ gbarí zìkí láyè àyà tí ń kí rírí ṣe kọjẹ́ tòun mama, màmá ẹni tí ń fẹ́ kí ìlọsíwájú eléyìí tó ṣe pé kò ní láfiwé kò ní láfijọ kọjẹ́ tòun wọ́n tú bá lọ sọ́dọ̀ ọlọ pa ẹsẹ̀ tì gbogbo pálapàla gbogbo rádaràda eléyìí tó ń ṣe ọba ti fi sílẹ̀ ọlọ́run bọ́ sànù rẹ̀ wọ́n á ní ẹ tó bá kóògùn owó lèèyàn bá ṣe nǹkan tó fi lówó gbogbo ọ̀nà tó ń fi gbà tó ń fi sóògùn owó náà lọ takòtò lọ ọwọ́ agbọ́rọ̀ tá à ń sọ yìí ó lòun fẹ́ túbà ṣé kó tí wọ́n padà di tálákà ni bẹ́ẹ̀ ni wọ́n kó gun owó fòtì oúnjẹ tó máa máa fálẹ̀jànú tí máa jíwó gbé wá fún ọ ò ní fún ma àwọn nǹkan tó ń rú lẹ́bọ tó ń ṣe létùtù tó ń ṣe títí tó wò rẹ títí ń bu àyà sí ọ̀pàtì so jẹ́káṣe tó á ní ọmọ kó pàǹtí tiẹ̀ lọ wọ́n wá túbà lọ sọ́dọ̀ lọ bọ́lọ̀ ń bá kọ́ ọ́ pé láyé ọ̀ wá lòwó owó alálùbáríkà yóò jẹ́ káyè rẹ̀ ọ̀dà kò ní jẹ́ kí ọ̀run rẹ̀ kó polúkúrú musu kọ́ bálùmọ̀ kọ́ bàjẹ́ ó rí nínú alukur'an nínú suratu Nuh àyà kẹwàá sí ẹ̀kejìlá ọlọ́run ẹlẹ́dàá wa ó ń fún wa nírò nípa dánàbì Nuh sọ tó sọ fáwọn èèyàn rẹ̀ torí kí wọ́n lè bá túbá lọ sọ́dọ̀ ọlọ́run ó wá sọ fún àǹfààní tí ń gbẹ fún ká túbá قل فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا النبي نوح عليه السلام ó ní wọ́n lọ nínú iṣẹ́ rẹ tí mo jẹ́ fáwọn èèyàn tó rán mi sí ó náà ní pé mo sọ fún wọn pé istaghfiru rabbakum ẹ tọrọ àforíjì lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá yín nígbà tó yẹ kó lu ẹ̀yọ̀ kan náà láání ẹlẹ́dàá wọ̀ kan ní kò pé méjì òun náà la sì ṣẹ̀ṣẹ̀ ẹ jẹ́ àtọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ àwa ń tọrọ àforíjì wa ọmọ ìyá mi kí ẹ máa ń ṣàfẹnu tọrọ lásán ọ̀n fẹnu tọrọ ó fìwà tọrọ báwo là á ṣe fẹnu tọrọ àforíjìn astaghfirullah wa atubu ilayhi astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayy al-qayyum wa atubu ilayhi astaghfirullah gbogbo eléyìí ọ̀kan nínú àwọn ọ̀nà ní tá a gbà tá a fi tọrọ àforíjìn lọ́dọ̀ Allah ẹnu la fi tọrọ eléyìí ọwọ́ àfiwà tó tọrọ àforíjìn báwo là ṣe fi wà tọrọ àforíjìn ẹnu ló fi ń sẹ́lọ̀ ni ọpati ọkàn ló fi ń sẹ́lọ̀ ni wàá pátì oríkèé ara yòókù ló fi ń sẹ́lọ̀ ni wàá pátì wàá jìnà sẹ́ṣẹ̀ wàá pa ẹ̀ṣẹ̀ tì wàá fi ẹ̀ṣẹ̀ wàá fi sílẹ̀ lọ́nà tó ṣe pé ẹnìkan ò tún ní lè ọ mà àwọn òní astaghfirullah ọ̀tún pọ̀fọ̀ òní astaghfirullah ìwà náà ọ̀tún jalè a'udhu billahi minash shaitanir rajim ọ̀ tí ìsì astaghfirullah kò ní tùpà nítorí pé faqultu astaghfiru rabbakum tánàbì Nuh alayhi salam tó ń sọ fáwọn èèyàn rẹ̀ ní pé ẹ tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn pẹ̀tẹ́jì nítorí pé bá a bá fẹnu lásán tọrọ àforíjì tá a pẹ̀sẹ̀ jì níṣẹ́ ń tan ara rẹ̀ dànù torí kò lè tán lọ́wọ́ bàjẹ́ ara rẹ̀ lọ́ ń tàn dànù irú rẹ̀ ní sísí ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí yóò sọ pé ń túbá kò sí pẹ̀sẹ̀ tì yóò sọ pé ń túbá àìdá aburú rádaràda pálapàla ránran òun náà ní kóká nígbà tí èèyàn ń pe àlejànú tó sì ń sọ pé ń túbá lọ sọ́dọ̀ lọ èèyàn ń pe àwọn arúnmalẹ̀ ó sì sọ pé ń lọ sọ́dọ̀ lọ èèyàn ń pe orúkọ àwọn màláìkà dípò orúkọ Allah ó sì sọ pé ń túbá lọ sọ́dọ̀ lọ àbó ọ̀gá ni ń jẹ́ ṣerúkù kí ni jẹ́ ìṣẹbọ sọlọ ẹjẹ àtàrà ọ̀rọ̀ anábì nù hàn káfí kẹ́kọ̀ọ́ nítorí pé àǹfààní tí ń bẹ nù ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wa làwa máa wò àyè wo báwo láti tẹ̀lé kan tásùrà àǹfààní nítorí pé ẹni bá kọ̀ láti tẹ̀lé kọ́ tí wọ́n ń kọ́ eléyìí tí wọ́n sọ pé àǹfààní rábàndú máa jáde lẹ́yìn rẹ̀ káàtì ráǹfààní ohun tí ọba ti tẹ̀lé kọ́ ìtẹ̀lé kọ́ oníbíyèsí àìtẹ̀lẹ́kọ̀ kìí járe sí sọkúntù sọfíìrù rọ̀bẹ́kù ẹbí wọn fẹ́ kárí sí kiri ó lékù wọn fẹ́ kọ́ lọ́wọ́ gbà láyè lọ́dọ̀ rẹ ọ tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run wàá wá pẹ̀sẹ̀ àti póníkálukú wa iná ẹ̀ lọ́mọ ibi tó ń gbà tó ń fi ń sẹ́lọ̀ èèyàn ò lè dasọ borí kọ́ mọ̀ mọ́ ibi tó ń ti jọ́ dàrú kò sí bókùnkùn sì lè kùn tó téèyàn ò ní mọ ibi tó ń ti ń fagbọn ọlọ́run ọba yà oníkálukú àti olórí tẹlẹmù wa kálukú lọ́mọ ibi tó ń ti sẹlọ̀ pa ìsẹ̀yẹn ọ̀nà àkọ́kọ́ nù olóṣòro láti pati ah, ó ṣòro láti rore náà nù orí òní rọ kò ní rọ́dọ̀ rẹ kó fi jókòó nítorí pé o ti sọ kó lè pẹ̀sẹ̀ jì. فقلت استغفروا ربكم إنه كان غفارا النبي نوح عليه السلام ó ní tẹ́ bá fi الله àforíjì lọ dájúdájú ẹ bá pé ọlọ́run ọba ọlọ́pọ̀lọpọ̀ ṣàforíjì fáwọn ẹrú rẹ̀ fa'al onígbàfọ́ fa'al ṣé ìkọ́tọ̀ lè mọ bá àlàkà ọ̀kan nínú ọ̀rọ̀ nínú ọ̀nà tá a máa fi sọ̀rọ̀ ni pé ah nǹkan yìí pọ̀ ọ̀pọ̀ ogun àyà ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ìlọ́lọ́run ọba jẹ́ tí wọ́n bá tọrọ àforíjì tẹ́mi bá tọrọ títọ̀ ń bá tọrọ tí gbogbo wa bá tọrọ ọlọ́pọ̀lọpọ̀ àforíjì yorùsílẹ̀ sàmà àríkùn mẹ́dọ̀rọ̀ nínú àpẹẹrẹ kó ti forí jì yín àwọn orí tí ó tẹ̀lé mi yorùsílẹ̀ sàmà àríkùn mẹ́dọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀ràn òjò àròọ̀dá òjò alálùbáríkà ọlọ́run ọba ọ̀ràn sí i ẹ̀yẹ́ wo láwọn àwùjọ wa òjò ọmọ máa rọ dáadáa òjò ọrọ dáadáa ẹni pé òjò ọwọ́ kásìkò àti dáàrè òtótó ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ́láburú wọn ọ̀mọ̀ pa ìdánsẹ̀lẹ̀ nítorí pé àwọn èèyàn ti pọ̀ wọ́n ti pẹ́ nínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ti kọ́lé sí wọn lára débi pé ọ̀pọ̀lọpọ̀ kakún ẹ sì mọ̀ pé òjò kìí sábà kásẹ̀ ńlẹ̀ kìí sábà dá kọjọ àti dáàrè òtótó àfi látàrí ẹ̀ṣẹ̀ àti nífura ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn a rí i pé bójú bá sú òtútù ní fi mú ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn bàbá nawọ́ sọ́tún bójú bá ń rọ̀ àbomi bàbá nawọ́ sósì àbomi alóminú àmù alóminú àgbà oníkálukú wọ̀ fíomi kù kọ́lé ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé pé kànga ń bẹ́ńlẹ̀ àwọn nígbà tó jò bá ń rọ̀ òjò wàá rọ̀ mọ́ àwọn àgbẹ̀ ní ẹbí léèrè ọ̀pọ̀lọpọ̀ ń tágbẹ́ gbìn erùgbẹ́ ti rọ̀ ńgbà tí òró mi òjò sí òtútù ní mú wọn á máa fò tútù gbìn kobí látàrí pé ẹ̀ṣẹ̀ pọ̀ ogun àìrọ̀ òjò lẹ́ ń gbọ́ yìí o fakultu sàkfìrù rabbakum innahu kana ghaffara ẹ àforíjì lọ sọ́dọ̀ lọ ìbá àwùjọ wa iná láwa tọ́pọ̀ àìmọye èèyàn ti ń jẹ́wọ́ èlé tí wọ́n sì tún máa dára sí ọgbọ́n sọ pé owó haramu ni ni wọ́n á yín mú ẹ ẹjọ́ kò bẹ́ẹ̀ wọ́n tó lówó tó yá mi tí ò léde ọ̀wá ni mọ́jẹ̀wé ni ẹ̀gbọ́rọ̀ àwa ń pariwo kójú ọ̀rọ̀ níbi tí àwọn ọ̀daràn bá ń wà ìbáwùjọ wa iná là wà tíyẹn ti kóbìnrin mẹ́rin jọ sílé tí ó sì so yìí fẹ́nìkan nínú àwọn mẹ́rẹ̀ ẹ̀ wọ́n ní mẹ́rin la ẹ̀rí tẹ̀ǹtún ó ń mẹ́ẹ̀ẹ́dógún kan bẹ̀ ọlọ́run bá ní ẹ̀gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ wọ́n fẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ọ̀daràn ebi náà àwùjọ tá a wà yìí náà nìyí àwọn kan kí alukurani àwọn kan kọfọ àwa ni ó ju ọ̀rọ̀ bóòlù ti fẹ́ rọ̀ ebi náà àwùjọ tá a wà náà nì tọ́jú pé àwọn míì arísẹ́mẹsẹ̀ bá bọ̀ lẹ̀ làwọn àwọn ń retí kí lóò sún ni kí wọ́n máa kọ́ ṣọ́ọ̀pù ń ṣọ́ọ̀pù kí wọ́n máa kó wọn lẹ́rù àwa lójú ọ̀rọ̀ bóòlù ti fi fẹ́ rọ̀ ebi náà àwùjọ tá wà náà ta ni ọmọ gbẹ̀gùn jẹ báyìí níbi táyé gbàjẹ́ dé iṣẹ́ tó ń ṣe tó ń gbowó oṣù lé lórí iná ló sí o ìdí rẹ̀ ni wọ́n bọ̀ o iṣẹ́ tó yẹ kó o ṣe náà ló ṣe o ó tún wá máa sọ báwọn yẹn pé àti ìrọ́wọ́ yín ò tí ìrọ́wọ́ mi báwọn nígbà tó ṣe pé mo kọ́ ọ bá sọ. nítorí pé òun retí kọjá pé wọ́n fòun lówó owó mi ìtọ́jà bẹ̀tẹ́lẹ̀ ẹ̀gún jẹ́ lórí iṣẹ́ tí wọ́n lò ń ṣe àwa lójú ọ̀rọ̀. kalẹ́ni náà tó tún lóòótọ́ ọmọ láwùjọ wa ebi rọ́ náà ní kálukú ń jẹ lẹ́nu bíi pẹ̀wúrú àtẹ̀pà irọ́ ni wọ́n fi ń gba yìí wọn fẹ́ràn sọ tí wulẹ̀ kéré máa lẹ́nìkan bá ń sọ òdodo fún wọn wọ́n ní bú àwọn lẹ́nìkan bá ń sọ fún wọn pé níta ń ṣe yóò dá tó ní kálukú sì mà pé níta ń ṣe ọ̀dá wọn là burú ní sọ ní ń sọ nǹkan dá wọn sọ pé òun pidán wọn lòun ti tẹ babaláwo ọwọ́ á ní wọn bú ọ sísẹ́ tó dáa ní tẹ babaláwo sísẹ́ tó dáa ní tẹ agbègbà sísẹ́ tó dáa ní fóun sọ pidán lórúkọ pé wọ́n kíw àwa lójú ọ̀rọ̀ bóòlù tó ti ṣe fẹ́ rọ̀ Ànábì Nuhu alayhi salam ó ní faqultu astaghfiru rabbakum innahu kana ghaffara mo sọ fún wọn pé ẹ tọrọ àforíjì lọ́dọ̀ olúwa yín nítorí pé ọlọ́pọ̀lọpọ̀ àforíjì yorùsẹlẹ sàmà alaykum midarara yóò máa rọ àrọ ọjọ́ òjò fún yín láti sàmà láwọn òjò tí ó sàǹfààní kò ní wọlé kò ní pa yín kò ní pa ní nǹkan ọ̀sìn kò ní pa ní nǹkan ọ̀gbìn. ويمددكم بأموال وبنين ọlọ́run ẹlẹ́dàá wa yóò mú àárọ̀ yín lọ́rọ̀ lọ́pọ̀ yanturu pẹ̀lú àwọn dúkìá pẹ̀lú owó tabua ọlọ́run ọba ọ̀rọ̀ yín lọ́rọ̀ gbogbo ẹ̀ ní sábàbí pa àtọrọ àforíjì yóò tún wá fún yín láwọn ọmọ bí láwọn ọmọ tí ó pọ̀ torí ẹ̀ ní àwọn olùmọ̀ wa ẹnìkan lọ bọ́ kan náà àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ó ní òun ọ̀rọ̀ ọmọ bí obìnrin lòun òun ti pẹ́ lé ọkọ kí lòun lè ṣèṣe tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ lónìí tó lòun mọ̀ nípa ẹ̀sìn Islam tí wọ́n bá bí òun léèrè irú ìbéèrè yìí òun lè sọ pé yóò gbẹ́bọ yóò gbẹ́bọ lọ sódò yóò san sọmádì nírú báwọn ẹlẹ́bọ náà ṣe máa san sọmádì báwọn náà ṣe ìráàmù táwọn yóò san sọmádì yóò lọ sódò pé yèyé odò làwọn ọbẹ̀ gbèyẹ odò ní òfun lọ́mọ ẹ gbọ́dọ̀ fa ó tún wá lè jẹ́ pé ẹni tí ń pè wọ́n lọ sídìí kásẹ̀ bọ sọ́lọ̀ yìí mùsùlùmí ló pera rẹ̀ ẹ máa gbọ́ ìdáhùn táwọn olùmẹ̀sìn Islam obìnrin yìí lòun ò bímọ òun sì fẹ́ bímọ ọ̀fẹ́ lọ láyé lágàn lẹ́ni tí ò bímọ àfáàyè wa sọ fún yín pé kọ́ máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ kọ́ máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ kó sì pa ẹ̀ṣẹ̀ tì lápàtì tán kọ́ máa wo ntọ́ lọ́wọ́ sí obìnrin padà bímọ nítorí pé nínú àdéhùn ọlọ́run náà ní pété bá tọrọ àforíjì tẹ túbá lódodo yàtọ̀ sí kí wọ́n máa rọ àròdó òjò alálùbáríkà fún òun ó tó fún yín lówó yántúrú ẹ̀sùn bímọ tí ó pọ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé kọ́dà tọkùnrin bá wà tó ṣe kó ní ṣòro nípa àti bímọ tí wọ́n sọ fún pé àtọ̀ tí máa dọ́mọ lára tiẹ̀ lẹ̀ tani low sperm count ń dà láàmú àbí wọ́n sọ pé obìnrin ní nǹkan kan dà láàmú nínú ẹyin tí máa dọ́mọ lára tiẹ̀ wọ́n ní ẹ sọ fún wọn kó máa tọrọ àforíjì ọlọ́run ẹlẹ́dàá wa yóò fún wa lọ́mọ pẹ̀lú gọ́ọ̀lọ̀ níwọ̀n náà ń gbọ̀n o tí wọ́n ń forí jágbóògùn káyé pò bímọ bóòlù ti fẹ́ ṣe máa tọrọ àforíjì aláàánú lọ́lọ́run pa gbogbo pálapàla rádaràda tó ń ṣètì torí pé ò lè kóògùn kó kóògùn òfò lọ́wọ́lọ́wọ́ kan kó tún máa ṣàdúrà lọ́wọ́ kejì kò ní gbà kò ní gbà tó rọ̀ gbọ́lọ́ngbọ́ èyí tó ń ṣeun náà nìṣe sí Yorùbá tó ń rin àmì wọlé ọgbà àmọ́ bí tọ́lọ́hún ti gbàgbọ́ ẹ gbọ́rọ̀ ó sì má bí tọ́lọ́hún ti gbàgbọ́ ṣé mọ́ṣáláṣí àbílẹ̀ ẹ̀kọ́ lọ́lọ́hún tó tún di pé abẹ́ rẹ tún rọ máa sọ̀rọ̀ àforíjì lọ́pọ̀lọpọ̀ abẹ́ rẹ ó gbèrí nínú àǹfààní tó wà fún tútú bá ní jàmá. ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ọlọ́run bó mú yín ní àwọn oko tó kún fáwọn nǹkan mèremère tó dáa tó dùn tó bójú rí ọlọ́run bó jì kẹ́ ẹ̀ nù. yóò sì tún mú yín ní àwọn akérèmọbù odò ẹni pọ̀pọ̀lọpọ̀ àwọn odò wa yìí kìí sódò ojú àgbàrá lásán la lè pọ̀pọ̀lọpọ̀ wọn nítorí tójò bá rọ̀ àgbàrá òjò ní ọ̀sán gbàbẹ̀ kọjá àwa wá ń pè lódò kìí sódò nìyẹn torí odò kìí sàn kọjá rẹ̀ kìí dá so ọlọ́run mú yín ní odò tó ṣe pé òjò rọ̀ òjò ọ̀rọ̀ omi ọ̀mọ̀ sàn bẹ́ẹ̀ orí ńlá lélẹ́yìí orí ńlá lélẹ̀ nítorí pọ̀pọ̀lọpọ̀ àyè láyé omi yẹn làwọn èèyàn máa mu òun náà ni wọ́n fi máa sáyé ẹ wo nu tọ́wọ́ àfọ̀ká túbá ẹ sáwà náà túbá jàmá òní náà ni kò gbọ́dọ̀ dọ́lá torí pọ́ òní làwa àwọn ọ̀mọ tí ó ṣẹlẹ̀ lọ́la kó jẹ́ kí dáadọ́ ṣẹlẹ̀ sí wa nínú àǹfààní tó tún wà fún túbá òun náà ni pé ìtúbá a máa fọ kàmá ọkàn ẹni tó bá túbá a máa máa yàtọ̀ sẹ́ni tọ́pọ̀ tí ò túbá ó wá nínú hadith anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí tó gún régé anabi ní innal abda idha akhta'a khati'atan nukita fi qalbihi nukitatun sawda wọ́n ní tí ẹrú bá fi lè ṣe ẹ̀ṣẹ̀ kan tó o bá fi lè àṣìṣe ẹyọ kan lágbọn atọ eléyìí ó mú kó ṣe pé wọ́n fa ìlà dúdú kan ẹ̀ṣẹ̀ yóò ṣe sábàbí fífa ìlà dúdú kan sínú ọkàn rẹ̀ fa in huwa naza'a wastaghfara wa taba saqulat tó o bá fi wá jẹ́ni tó jáwọ́ nídìí ẹ̀ṣẹ̀ tó o tọrọ àforíjì tó o túbá wọ́n ha dúdú yẹn kú lọ́kàn rẹ̀ wa in 'ada ìwọ́kọ̀ láti túbá kàkà kó túbá o tún sèmí zida fiha ìlà dúdú tí wọ́n fà sí ọlọ́kàn yẹn wọ́n tún fi kún yọ fẹ̀ sí wà ìnà àádẹ sí ìdà sí ha tó o bá tún ti dẹ́ṣẹ̀ mi wọ́n tún fi kún dúdú wà ìnà àádẹ sí ha gbogbo ìgbà tó o bá tún ti padà sí di ẹ̀ṣẹ̀ wọ́n tún fi kún dúdú hatta ya'lu wa qalbahu arran títí tí èdìbò tí bu ọkàn pátápin tí ó fi bu ọkàn rẹ̀ alladhi dhakara Allahu azza wa jalla èbìbò tí bu ọkàn mọ́lẹ̀ pátápin èyí tọ́lọ́wọ́n bá sọ nínú Al-Qur'an tí ó fi bu ọkàn rẹ nínú Suratul Mutaffifin tọ́lọ́ ní kalla barrana ala qulubihim ma kanu yaksibun ọ̀rọ̀ orí bí wọ́n ti ṣe ń wí o ẹni tí wọ́n ń ṣe níṣẹ́ tí wọ́n ń dá lẹ́sẹ̀ òun náà lọ́padà di èbìbò tó bu ọkàn wọn mọ́lẹ̀ pátápin ọlọ́run dàkú má ṣe ti wà bẹ́ẹ̀ àyà àjáwọ́ nídìí ẹ̀ṣẹ̀ kọ́kàn ó lè bá a má èèyàn jẹ́ ọ̀daràn ẹni tí ń dẹ́ṣẹ̀ lójú méjèèjì ó wá ní ọkàn mi mọ́ ọkàn rẹ̀ mọ́ kọ́ ọkàn tó dàrú tó dúdú tébìbò ti bò mọ́lẹ̀ pátákùn ìpò ní ti rí torí de eléyìí ọkàn rẹ̀ ò lè má o nígbà tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni wọ́n ń dá ọkàn rẹ̀ ò lè má o nígbà tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ó ní bàbàrà lọ́dọ̀ tiẹ̀ eléyìí tó ṣe pé ìwọ ò lè má dà tọ́ lẹ́yìn gbogbo àlàyé tá a ti wá ṣe yìí gẹ́gẹ́ bí ètò wa tá a pè ní àdàbò dóníyà wad-din àbí àdàbò dóníyà wad kí ni àwọn ẹ̀kọ́ téèyàn wá gbọ́dọ̀ lò níbi àtútúbà títútú béèyàn ó fi wá jẹ́ ìtọ́lọ́wọ́n bá tẹ́wọ́ gbà alákọ̀ọ́kọ́ òun náà ní pé ẹni tí ọba túbá kọ́ lọ mà ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nù kọ́ lọ mà ipe títúbá tó ń fẹ́ túbá yìí àbámà tó ń fẹ́ kó lórí tó ń ti ṣe síwájú nínú ìgbésí ayé òun yìí ìpinnu ọkàn tó ń fẹ́ ní lórí fóun ò ní dẹ́ṣẹ̀ mọ́ òun fẹ́ ṣe ni kì í ṣe nítorí pé fẹ́ fi wá àǹfààní ayé kan àbí nǹkan kan lọ́dọ̀ èèyàn ẹ dákun ẹ̀kọ́ ìyá gbọ́dọ̀ dì téèyàn bá fẹ́ túbá má túbá nítorí pé ọfẹ́ fi wá àǹfààní kan lọ́dọ̀ ẹnìkẹ́ni àbí nítorí pé ọfẹ́ fi rí dáadáa kan nílé ayé yìí níṣe ó sì gbọ́dọ̀ túbá nítorí pé àwọn kan ni wọ́n mú ọ́n tú láàsì wọ́n mú ọ́n tipátipá pé àsìkò túbá ó sì gbọ́dọ̀ túbá nítorí pé àwọn kan wọ́n dọ̀bẹ di ọlọ́run ńṣe ló yẹ kó jẹ́ pé ìwọ ló finú fẹ́ dọ̀ fẹ́ túbà ó sì fẹ́ túbà nítorí ti Allahu Rabbul Alamin á ẹni tọ́lọ̀ ń bá ní kó rélé ìṣèlú túbà ẹ̀kọ́ àkọ́kọ́ ni ẹ̀kọ́ kejì òun náà ní pé kí ẹrú ọlọ́ọ̀ mà wípé ẹ̀ṣẹ̀ tá ń dànù ìyí máa bí ìyí máa bí àìlè rọ́dọ̀ ọlọ́run ọba dé fún ẹrú ìyún dẹni tó ṣe pé okùn àtọ̀ títí dọ́dọ̀ ọlọ́run ti ń bẹ láàrin tiẹ̀ sọ́lọ́run ó ti já dànù torí ẹ̀ tí okùn àtọ̀ dọ́dọ̀ ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ tiẹ̀ sọ́lọ́run tó bá ti já dànù tó wá dẹni tí ń ṣẹ̀ tí ń ṣàìdá tí ń ṣàbúrú eléyìí máa mú kí ìgbésí ayé èèyàn ọmọ lálùbáríkà béèyàn bá gùn lẹ́mìí gan kò ní sóore nínú sẹ̀mí rẹ̀ a sì máa mú kí ọrọ̀ gan bọ́lọ̀ ń bá taari ọrọ̀ síyàn téèyàn ní àrèsìkí ilé ayé a máa mú ọmọ lálùbáríkà káwá lẹni tó wù nù wa kọjá pé gbogbo ọjọ́ ayé rẹ tó lò kò lálùbáríkà àrísìkí àti dúkìá tó lọ ń fún ọ kò lálùbáríkà tani fẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tó tún wà fún tuntun bá tó yẹ ká mà òun náà ní pé ẹnìkan ò ní túbá àyàfi kó jẹ́ pé ìtúbá látọ̀dọ̀ ọlọ́run yóò rọ kiri ká tútúbà rẹ̀ ṣáájú kó tó túbá ìtúbá lọ́dọ̀ ọlọ́run yóò tún rọ kiri ká tútúbà rẹ̀ lẹ́yìn ìgbà tó bá túbá ìyẹn ni pé tútú bákan ni wọ́n ṣe méjì lọ́lọ́wọ́n bó ṣe fọ́ báwo túbá ẹyọ kan bẹ láàrin túbá méjì báwo wá ni tútúbá tá a ní yóò síwájú tútúbéèyàn eléyìí tí ó tọ̀dọ̀ ọlọ́run ọba wa báyìí wọ́n ní tútúbá eléyìí tí máa síwájú àti túbéèyàn òun náà ni pé ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tó túbà wọn ọlọ́run bá ti kọ́kọ́ gba tútúbà rẹ̀ nípa kọ́yọ̀ǹda fún láti túbà ó fi ṣe kòńgẹ́ àti túbà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìmísí rẹ̀ òun ní bẹ lára rẹ̀ tó fi fẹ́ túbà so eléyìí jẹba ẹni tí ò túbà ńkọ́ àjẹpọ̀ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ni ó fi ṣe kòńgẹ́ àti túbà tọba tí wá túbà ń tiẹ̀ túbà kejì tí ó wà dọ̀rẹ́ látọ̀dọ̀ ọlọ́run ó ní pé yọ gbà á túbà rẹ̀ ó tún san lẹ́sìn tẹ̀mí bá wá mọ̀ pé túbà ẹyọ kan tẹ̀mí fẹ́ sìn méjì lọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa fi fẹ́ fún mi màá túbà nínú ẹ̀kọ́ tó tún wà fún túbà o náà ní pé túbà rẹ̀ kò nítumà àfikọ́jẹ́ túbà tó mọ́ kanga túbà tó mọ́ kúrò nínú ìjàmbá eléyìí tí ò sí ìbàjẹ́ nínú rẹ̀ eléyìí tó ṣe pé kò sábùkù kò lẹ́jà ń bá kàn nínú oní tútúbá tó lè wúlò fún ọ kó o sì túbá lọ́nà tó ṣe pọ́ pé jù. Muhammad ibn Ka'ab al-Quradi oní at-tawbatu an-nasuh yajma'uha arba'atu ashya' oní ìtúbá tó mọ́kàngbá tó mọ́kàngbá àbí tó mọ́kàngbá nǹkan mẹ́rin gbọ́dọ̀ wà nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ al-istighfaru bil-lisan káfa hàn túbá káfi tọrọ àforíjì. والإقلاع بالأبدان أكبر على جناسته وإضمار ترك المعاودة بالجنان كاسن ناجي صوتا أو تنقبر على سيد يسمى ومهاجرة سيء الإخوان كاسن جناسان وريبو kájínà sáwọn èèyàn abú nǹkan mẹ́rin yìí ọgbọ́dọ̀ pé sínú tútú bá eléyìí tá a pọ̀ makaga Al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n ní kí ni máa sọ ìtúbá di ìtúbá eléyìí tó makaga wọ́n ní nǹkan mẹ́ta ó pè sára rẹ̀ alákọ̀ọ́kọ́ ta'mimu jami'i dhunub ó gbọ́dọ̀ jẹ́ pé ìtúbà ń ọ́kárí gbogbo ẹsẹ láì jẹ́ pààrọ̀ lé apá kan dápá kan sí gbogbo ẹsẹ lápàtì ẹlẹ́ẹ̀kejì ijma'ul azmi was-sidqi li kulliyatihi 'alayha òun náà ní kí gbogbo wa kó pé àkólé kan wa kó pé lórí wípé apinnu pátá porongodo nítòdodo wípé àwọn ò tún ní padà sídìí ẹ̀ṣẹ̀ mọ́ ẹlẹ́kẹta takhlisuha min ash-shawa'ib wal-'ilal al-qadhiha fi ikhlasiha kárí pa afọ ìtúbà wa afọmọ afọmọ jìnnà sí gbogbo jàǹkáwà bí pàǹtí eléyìí tó lè mú kọ́ mọ́ mọ́kàngá tába tó ṣe báwọn ìtúbà wa ti dè tọ́ mọ́kàngá nínú ẹ̀kọ́ tó tún wà fún tútúbà ìwà ọmọ ìyá mi òun náà ni ká mọ̀ yín pé ìtúbà wa ó níbẹ̀rẹ̀ ó sì níparí ìbẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni ká padà sọ́dọ̀ ọlọ́run nípa títọ ojú ọ̀nà rẹ̀ ilé ìtọ́lágara eléyìí tó lè mú wa rí ìyọ́nú ọlọ́run gẹ́gẹ́ bọ́lá ń sọ pé wa anna hadha sirati mustaqiman fattabi'u wa la tattabi'u subula fatafarraqa bikum an òpin àfojúsùn lórí tútúbá òun náà ní kéèyàn ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run látàrí kéèyàn ń gba ojú ọ̀nà ọlọ́run nílé ayé yìí kéèyàn padà rálìjánnà wọ̀ torí ẹ̀ Al-Imam Ibn Qayyim ó ní wọn àlè pèèyàn lẹ́ni tó túbà ọ̀ ṣáájú kó tó jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó jẹ́ pé méjìlá arú rẹ̀ lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa tọ́ka sí nínú al alápọ̀nlé àwọn náà sì ní gbòǹgbò tó ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ míì wọ́n pẹ̀ka látara wọn àwọn ẹ̀ṣẹ̀ méjèèjì láàyè àwọn náà ni kófò kò jìnnà sí ìṣekèfèrí sọlọ ẹlẹ́ẹ̀kejì àṣírí kò jìnnà sí ìṣẹbọ sọlọ ẹlẹ́ẹ̀kẹta ànífà kò jìnnà sí jíjẹ́ mùnàfíkì ẹlẹ́ẹ̀kẹrin àlùfòsó kò jìnnà sí àwọn àwa pòkè ẹlẹ́ẹ̀karùn ọ̀ṣùyàn àwọn ẹ̀ṣẹ̀ kò jìnnà sí wọlé ẹsẹ̀m àti àwọn ẹ̀ṣẹ̀ wọlé ọdúnwàn àti ìtayọ ẹnu àlọ́ ọlọ́run wọlé fàṣà àtàwọn ẹ̀ṣẹ̀ burúkú àwọn ẹ̀ṣẹ̀ rádaràda wọlé múnkàrà àti ntọ́lọ́wọ́n bá wọlé bákì àgbèrè wàlùkọ́ọ̀lù alọ́láhi ìrọ̀rẹ́ ìlm àti mímọ sọ nípa ọlọ́run tó ọ̀mà nípa rẹ̀ ọ̀tìbáyà ìrọ̀rẹ́ sàbílì mùmíní kọ́ ọmọ tójú ọ̀nà àwọn ẹni tí ì ṣe mùmíní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá méjìlá yìí ọlọ́run tọ́ka sí wọn nínú alukur'an àtàrà wọn làwọn aburú ńláńlá míì náà tó ti pẹ̀ka ọlọ́run kọ́ là wà ń bẹ̀. naam jazakumullahu khairan adá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala kí ọlọ́run kó jọ kí ó bá san àwọn olùmọ̀ọ́ ní ẹ̀san olóore ní ayé ń bí àti ní al-qiyamah ọ̀rọ̀ ni àánà ti gbọ́n yẹn ẹ jẹ́ kí á gbìyànjú láti ṣe àmúlò rẹ̀ gbígbọ́ rẹ̀ ò tíì tó ẹni tí ó bá mú àwọn ọ̀rọ̀ yìí lò òun náà ni ó ṣàǹfààní fún ní ayé àti ní alùkọ̀yàmọ̀ àǹfààní rẹ̀ ọ̀dọ̀ wa náà ni ó máa padà sí ẹ jẹ́ ká gbìyànjú ká rí i pé gbogbo àwọn kan tí à ń gbọ́ yìí kí á máa mú wọn lò kí àwa náà lè jẹ́ ẹni tí ọkàn rẹ̀ ó mọ̀ tí a sì ṣòrire ní alùkọ̀yàmọ̀ tí ó bá ti di ní ọjọ́ mẹ́jọ bákan náà ẹ jẹ́ ká tó ṣe alábàápàdé àwọn olùmọ̀ wa lórí ètò àdáàbò dúníyà wà díẹ̀ السلام عليكم ورحمة الله وبركاته